إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 قول الذي عبد الضلالة من ولا سوى قوم يوازي وكتبه بسلام قلت لك هذه جاده àti ìwádìí fìdí múlẹ̀ ọ̀rọ̀ olórí bá máa sọ òun yẹn gba wá sábà wá látọ̀tà pa ánà olùmọ̀ọ́ni rọ́bì ọmọ ọ̀dọ̀rọ̀ ánà wọn lànà ìsọlọ lọ àlùfọlọ sọ ilé àtàlẹ mìíràn lọ wọn lè àtàlẹ tó mìíràn ṣàìtọ rẹ ìmọ̀ àfarabalẹ̀ nínú àtọ̀dọ̀ ọlọ́run bá lórí wa ìyẹn tó wà nínú àìlámọ̀rin lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ìwà máa kẹ́lù ọ̀tọ̀dọ̀ àṣà ìtọ́nù ìyẹn ti máa wá ọlọ́run bá sọ̀hánù ọ̀tàrà ó ti bú ẹlẹ́ẹ̀kejì dágbé ní ìtẹ́jú yìí láì ní farakalẹ̀ nínú àlámọ̀ yìí káàbì pé gbẹgbẹgbẹ lọ́gọ́dẹ. ó sì ní àlámọ̀ yìí alákọ̀ọ́kọ́ yìí nínú ọ̀rọ̀ náà ọ̀gá bùkárà nítorí ọdún ìṣòro ayé ẹlẹ́ẹ̀kẹfà. اللهم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق

agbóògbé bọ́ọ̀dà tọ́ba ti kọ́ yẹ ká sọ̀rọ̀ yẹn bọ́ọ̀dà ọba tó àwọn anabi ọlọ àtàwọn òṣèlú ọlọ ẹ wà òkọ́sẹ̀ wa òun náà ní anabi Muhammad sallallahu alaihi wa sallam ní ti ìwádìí òdodo nínú àlámọ̀ ní ibi tí ó tó tẹ̀lé alimọ̀ Muslim rahimahullahu ta'ala wọ́n bẹ̀ gàrà látọ̀dọ̀ Sulaiman olùrọ̀ ìlà àdàbí wọn lè tó ń pè ní báyìí pè ní báyìí ọlọ ọba àtẹkùn sọlọ lọ àdùsọlá ó ní mo bèrè òjijì ọlọ́run tó ń bí òrìrì mo fẹ́ kó orúkọ mi mọ́ òjijì ọlọ́run wa sọ pé wà ìkàjẹ́ ó máa ti fún ẹ tó mọ ohun tó ń sọ ká ẹ ò jẹ pásítẹ kiri lẹ wọn tó di lẹ́yìn àdìsẹ́rì padà lọ́wọ́ wá oríṣi ọ̀dọ́ òòlù olùsèwádà níbi ohun tó bá tó máa ṣe ìyẹn ti wàá forí bí ọlọ́run lórí ẹ̀sẹ̀ tó dáa kó o tún wá ọdún tó wà dà kó o má fi lábúrú wọn ẹ̀rí ọmọnìyàn lọ ọ̀pẹ́ tó jìnnà ọba tó padà wá bá tẹ́lẹ̀ sallallahu alaihi wa sallam ó ní lè fi jẹ ọlọ́run àti ọ̀pẹ́ kọ ọ̀sán mímọ́ òṣìṣẹ́ ọlọ́run sọ ohun tó fi fún yẹn kíkẹ́ àti ohun padà lọ́wọ́ wá forí bí ọlọ́run tó bá fi kó o ti tẹ́lẹ̀ òjijì ọlọ́run wa bẹ̀ sọ̀rọ̀ sọlọ́lọ́run wa lọ́wọ́ àyọ̀sọ́lá mu ní ìmọ̀ sọ̀bìọ̀ níbi kí ló ṣe ló ní kí mọ̀ ẹ̀ ẹ̀rí ọwọ́ sọ̀rọ̀ ilé mílẹ̀ sínú ọlágbèrè lòdìrò àgbèrè ọ̀sà àgbèrè ló ní kí mọ̀ bóyú rẹ̀ tó mọ̀ sọ tó gbọ́dá ọmọ fẹ́ẹ́ ti máa kó lọ́rùn rẹ̀ ní ẹbí abilé kọ́ni ẹ ìyẹn ní kí abilé yá ni ẹ olùjẹ́ ẹni tó ti níyàwó wá ló ń tàgbèrè tó o mọ tó ń sọ ànábi sọlọ lọ àrẹ ọ̀sálà látara ìwádìí ọ̀sìn tó tó náà rẹ̀ ìjíṣẹ́ ọlọ́run bá gbèjẹ́ rẹ̀ tó ní àbí ìdùnnú ẹ̀yin tẹ́ ẹ bá mara sùn ṣégeṣe kó ti wí wọn á sọ fún àtẹ́bí gba ọ̀yà rere gbọ́dúyà ànábi sọlọ ọ̀rẹ́ ọ̀sálà ni àṣẹ́ni ọ̀sánmọ́ sọ́lù yíyó àbíkọ́ ọ̀sán tó tó wá sọ̀rọ̀ báyìí ní tí wọ́n jẹ́ adájọ́ gbogbo mùsùlùmí tí wọ́n jẹ́ alábẹ̀ gbogbo mùsùlùmí tí kọ̀ọ̀kan fẹ́ fi ogbó lọ́rùn òun ni tó kú bí yóò ní. ẹnì bẹ́ẹ̀ bá fún mọ nínú àwọn àbá ìyẹn gbòòrò rẹ ó ló ń wọ̀rọ̀ ọmọ ìbílẹ̀ rẹ oníṣẹ́ ọlọ́run tó lọ́ọ́ ìfọ̀lá ọ̀sọ̀ ilé yìí ní ẹ̀rí ẹ̀fọ́ ìwádìí ọ̀sìtòló ẹ̀rí pàdé ìtọ́lọ́wọ́ àtàlà àwòkọ́ sí nàdà lọ́jọ́ fún wa. ìṣègbè lẹ́sẹ̀kẹsẹ̀ láti ẹ̀rí ìbọn fàlà nígbà òsè kó lọ́ wá fún rẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ àkàrẹ́ ní pọ́nlẹ̀ lóko wa. ẹ̀sù wa lẹ́nu sọ̀rọ̀ iná àdéhùn sọ̀rọ̀ àtọ̀sẹ̀lẹ̀ nípa bó ti wá ìsìn tó ti wá sí ọ̀fìn tó lọ níbi ìròyìn ẹ̀yẹ fúnibúdà nígbà náwó ayé owó sí mẹ́tàdínlẹ́ ọgbọ̀n ọlọ́run kò sàkọ́ padà sọ́yìn alẹ́bí sùlẹ̀mọ́n kò ní ẹyẹ ẹgbẹ́gbọ́n alẹ́bí sùlẹ̀mọ́n alẹ́ sọ́lá tó sọ̀rọ̀ ọwọ́ àlùkọ́kọ́ la máa di yàrá ara ní kúlìkùn láti tẹ́ alẹ́bí náà lọ́kọ́ ju yìí ní sísè rẹ̀ yẹ àbí kò ní wálé láwọn àti máa jẹ rí àtúnṣe gbogbo àwọn la àtúnṣe àdínáwó àdíkèsí gbogbo rẹ àwọn la yàtìyà ní ètò ìsọ̀rọ̀ nìkan bí àyàtí tó máa ń di ọ̀rọ̀ ojú mẹ́wàá wà fún mi lónìí. fọmọ kàkà lẹ́yìn ọba yìí kọpẹ kòjì bẹ́ẹ̀ yẹ kó nígbà tí ó yẹ kọkọ ọwọ́ ni àkàtúndì máa làkúrọ ẹsùnmí èmi ti mọ nǹkan ti gbọ́ mọ ẹ̀rí àtàwọn àtẹ́jọ́ náà èmi gbogbo nǹkan ni wọ́n máa tó tọ́lọ́ bá fi hẹ̀ wọ́n tó kọ̀ọ̀kan ní òkè hẹ̀ wọ́n. وجئتك من سبأ بنبأ يقين mo wá kọ láti ìsàlàyé mi pẹ̀lú ìró tó jẹ́ ìró àrídájú ìsìn ọjọ́ tó bá ẹ̀ka ìtẹ̀wé kò mo máa róbìnrin kan mo máa ní kọ́ bá fáwọn ọkùnrin bá òun náà ní ìdílé ìṣẹ̀ máa lọ wà ó ti àtìlẹ̀ ìkùnlé ẹ̀yìn arábìnrin gbogbo tí wọ́n máa ń fún yẹn ní ìyẹn máa fi lọ láláyé ní ní ìṣẹ̀ ọ̀la tó nítorí onílẹ̀. mọ wá láti obìnrin yẹn àtàwọn ọjọ́ rẹ̀ òòrùn ni wọ́n máa ń forí balẹ̀ mú wọn ò forí balẹ̀ fọlọ́ ọ̀sẹ̀ ìjánu ẹlọ́mọ ṣe ìtọ́nù àìná ẹlẹ́mọ́ àti dáàbì ló ti sẹ́wọ̀n yìí lọ́sọ̀ fún ọ ọ̀sọ̀ ìjọba àti sẹ́mi ọwọ́ ajá wọn padà kú lójú ọ̀nà òkìtọ́ fáwọn ìláyà tàbí olùkó òṣè wa mọ̀nà rárá. alàyẹ̀ tuntun lè la ìlẹ́yìn yóò gbé ìlú wọn ò mọ̀nà ìyẹn ni pé láyé tún wọn ò mọ̀nà láti lè forí balẹ̀ kọ́lọ́ èyí tó fi pé máa ń mú un tọ́ pamọ́ jáde ní sámà wàlá áwù àti wọ̀yà ìlọ́mọ tó ọlọ́run tó mọ ohun tó ti fẹ́ fi pamọ́ tẹ̀sí wọ̀mọ́ ìyóòn àti tẹ̀sí tẹ̀sí náà pẹ̀lú àwọn èyí. الله لا إله إلا هو ọlọ́run tí wọn mọ ní ẹbí wọn ti sìn òun lọ́dọ̀ tó ti pípọ̀ tẹ́lẹ̀ tó lẹ́kọ̀ọ́ sí lọ́dún lọ́dọ̀ àyàgbé ọlọ́run ọba yẹn rọ́ọ̀bù tó lè àrùn ìlà ọba tó ní àlẹ́ àrùn tó lórí kí làdé ló sọ̀rọ̀ ẹ̀wọ̀n lórí àbí ìlú ọ̀sọ̀gbọ̀dá ọ̀sọ̀ tó yà ti ọ̀yà tí wọ́n ẹ̀bẹ̀ fún wa bó o awo yẹtẹ wo lọrọ akọdà níta awo kó ntàmínà níta sí sóòtù tọ́lọ̀ wí ni àdúgbò wa tó àwọn ẹni tí máa ń parọ́ yà àyìnbá lọ́gá tọ́ba jágbá náà lọ kúrò sí níyì tá a bá fún nílòkò wa tá a mú ní ìdámọ̀ ìdánimọ̀ wa tá a mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a mú ní ìwà nínú ìgbésí ayé wa ajá sí pé á dènà àwọn ẹni tó ń ya olókùnkùn àwọn olókòkò ti ń bẹ láwùjọ ẹnì káwọn fẹ́ máa ń kọrin wọ́n lọ́wọ́ nílé ìgbàládà ṣùgbọ́n àwọn máa ń wí nǹkan ní ìtọ́tún burú sí olókòkò ìgbàládà kódà nẹ́bí sọ́kọ́ àṣàlá ojú oyè wa pé kíṣẹ́ ní kọ́ gbalada ábúgà làákìrì wọ́n ní sẹ́rí olókòkò ńkọ́ òní wà ní sẹ́mi ọ̀lọ́. iná ń pè lọ́lọ́kọ̀kọ́ ilé fi jọ kọ́kọ́ ọ̀hún náà ní nẹ́fìlì kéèyàn máa gbé ọ̀rọ̀ ní láàrin ẹni méjì láti ẹ̀sìn láàrin wọn jẹ́. tọ́ba jẹ́ tó ní ìgbésẹ̀ bí adébẹ̀ Sulaiman alayhi salatu wassalam òun ni àwa ará àtẹ́yìn tọrọ gbajúmọ̀ lọ́dọ̀ tiwa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú òun là ń gbé lórí àlámọ̀rí tó bá ti jẹ jáde ajáfífi àti nà àwọn ẹni tó ń bá yẹn ló kọ̀kọ́ wọn ní lè ráyè lọ́dọ̀ wa pẹ̀lú gbólóhùn pé ìlàgbàjà tó lówó ó tó ògùn ni subhanallah wọn lọ sẹ́tọ̀ owó ni lẹ́yìn náà màmá mi fi ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ táwọn afáàní náà ti bẹ̀rẹ̀ sọ gbogbo wa ní bọ́lá ẹni ilẹ̀ bá mọ́ ní bàrà wù. ọkọ̀ ẹ̀gbọ́n fẹ́ fi ní ọ ọ̀rẹ́ táwọn pásítù yẹn náà ni wọ́n wí káàkiri o. wọ́n wò tù ó kẹ̀ kọ́ sẹ́yìn sí báyìí. ọ̀rẹ́ mi ọ̀ ṣé gbogbo ẹ̀ àìní yẹn náà lọ lé kí ó. àlọ́ sáájú ni ọ̀sẹ̀ tó mọ̀ ni àmọ́ ọlọ́dẹ tó mọ̀ ní ọmọ máa rí bẹ́ẹ̀ ti kẹ́ ẹ̀ tí wọ́n ní ọ̀sẹ̀ lásán náà ìwọ́n náà wá kéde ní lásán ní wọ́n rí tó ní bọ́lọ̀ tẹ̀sán lé يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا. أو ما في موقف يكون ذاتي. ẹ̀rí èmi kú mi bọ̀ obìnrin yìí lè ní fi ọkọ rẹ lẹ́gbẹ̀ẹ́ lórí ti wà láàyè ó ti tẹ̀ lẹ́yìn náà bàbá mi ní ẹ̀ aláwọ̀ ẹlẹ́hà ń jáde wọ́n ń jáde ìwé ẹ̀kọ́ nínú wá nílà yìí wọ́n ti ní ẹsẹ̀ sí oyin ọsẹ̀ sí òkìkí pé ọlọ́ sí òkìkí yẹn ni asọ́jù ọ̀sá sí olórí ẹ̀ ni wọ́n ti máa rí káàkiri ní wọ́n bá sọ̀rọ̀ nípa ẹlòmíì wọ́n lè ní ṣé kọ́lọ̀ rẹ̀ lórí obìnrin ni wọ́n bá rí yàn ó bóra ní bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́yà wa ti wá nìyí tí wọ́n bá ti wọ aṣọ dúdú yẹn tí wọ́n ń dà bọ̀ra ara wọn máa ń mọ́ ni yóò sì máa jọ lọ dáadáa nítorí fóònù ọmọ apá lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá sọ gbọ́ọ̀ ẹni tí ọba mọ́bí ẹgbẹ́ rẹ ti là yọ sáré fún ìmúra ni tí wọ́n bá wó sùn àdúgbò náà ní o kò ní sí kẹ́ni wàá lè fi díẹ̀ múlẹ̀ báyìí tọ́ba ikọ́ adẹ́sẹ̀ ṣe nàbí ilẹ̀ Sulaiman alayhi wa sallam ṣáà dẹ̀ mú àwòkọ́ṣe lára tẹ́lẹ̀ sọ́lọ́mọ́ àṣálá á sì nà gbogbo lágbóró yìí tọ́fẹ́ wo tó ń eh, lágbájá òdúkà bàtà lè jẹ́ ni oṣù tẹ̀mẹ́ oṣù jọ ọjọ́ kùmọ̀ sí wọn níbi tí wọ́n gágà kiri tí wọ́n bá wọ́n sọ ọ́ lẹ́ni lágbájá oṣù eh, ìdàgbò sí láwọn yòókù jẹ́ ni ẹ̀ka ní mi bí pé kàyà ti lóye kọ́lá tí wọ́n bá wọ́n ẹ̀yin náà wọ́n yóò ìjà máa mi. láti a ah, ọjọ́ mọ̀ rẹ̀ tẹ́lẹ̀ a ah, tí ó yá wípé ọjà tó ń fóun ni jẹ́ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa tó ti fẹ́ fojú ni wọn nígbà tí bá fẹ́ wọn ni ẹ lọ́nà kò so lóbi à ah, nílé ebo ni ẹ lọ bẹ́ẹ̀ ti máa ń parọ́ yà bẹ́ẹ̀ o ni ó ti kú ọdún tó ń bọ̀ wá lè bá fọ́ ọmọ méje níbo la dúpọ̀ wọ́n lé ní ni tóbi ah, tó yẹ kó òun lè ọ àwọn adìrẹ àdúgbò òkòló ló ti ilé wo ọkẹ tẹwọ síwájú ilé báyìí gbogbo àjọ tẹwọ síwájú báyìí àwọn ọkọ ọkọ wọlé báyìí kó ti disapia nìyẹn ẹẹri lórí ilé rẹ lọ sí gbajúmọ̀ nǹkan yìí wọn sì máa wí bí bọlọ sí bí wọn sọ ẹẹri tí wọn bá wọn sùn aláàbà kan ọbẹ fẹ yà ọbẹ fẹ lẹbi àbọbẹ fẹ lẹkẹta àbọbẹ ọ̀dà ti fún aláfẹ̀ẹ́rẹ́ yìí lórí wọn bá máa wọlé kódà oṣù kọ́mọ̀ lára àwọn obìnrin wa náà tí wọ́n ní ìkíláàsì láwọn ilé ẹ̀kọ́ ṣe súnmọ̀ àti ẹ̀ẹ́dẹ̀sì lè ṣe débi ọ̀hún náà ẹ fún aláfẹ̀ẹ́rẹ́ kan àwọn òdìrí mi gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn wó wọn gbé dájọ́ lẹ́rẹ́ ẹ̀dùn wọn lé ní wọn ń gbé rákàdì wọn sì máa rí káàkiri. sọ́wọ́ tó dà wá sí ẹ̀kọ́ rí ní ọ̀gbọ́n ẹ̀ǹkẹ́kẹ́ òfin bí àti ẹ̀kọ́ rí tó tọ́ ṣùgbọ́n ní gbéraga ní kíbo ìwọ́n ti wá sọ ìlú ìgbìyànjú ẹlòmíì wọn lè pè lọ́gbàrọ̀ wọn lè lẹ́lòmíì gbà mọ̀ rẹ̀ níta ni wọ́n tó fẹ́ fún yẹn mọ̀ rẹ̀ subhanallah ẹni tó tún fẹ́ fún yẹn mọ̀ rẹ̀ yìí yóò lòlù ní farafúnni o ìmọ̀ràn wọn lọ́wọ́ abilẹ̀ tó fún yẹn ẹ̀rí gbogbo àwọn ilé wọn lè wọ yẹn tuntun ni ọ̀ ṣe kókó ní ọyẹ ti kẹlẹ lókè sẹẹsì ní ìgbésẹ̀ ní súnà ó ti máa fi fi bọ́rọ̀ sí ni ó ti lé kókó ní nílẹ̀ yìí wáyé ọba òbí kí ni wẹ́ẹ̀tì wò ó tẹ̀síṣẹ́dúdú ẹni yẹn kó o ní láláyé ẹ̀sìn. ẹ̀rí táwa náà bá lè kọ́ọ̀tì àtẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kẹ́lẹ́ tó ṣe fa àtẹ̀lé lọ́ta gbò nínú ìṣẹ̀lẹ̀ àtọ́lọ èyí tá a ní lára nàbí ilẹ̀ náà àlejò sọ̀rọ̀ àtọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú pé tá a bá ti gbọ́rọ̀ ká má sáré máa ṣẹ̀ka ká sì ìwádìí ọ̀fíì tó ló kọ́tọ́lélé á sì lè tẹ̀ lórí àdámàrí ẹ̀ tó dàbí ká kábàlà pàṣẹ níbi àwọn ọ̀fẹ́ فإن الله لي ولكم ولسائر المسلمين في محل مضاعية تسلموا واتوب اليه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yẹ́rù náà ìlà wà ní ọdún tó tọ̀rọ̀ kó ló ní pé agbègbè tẹ̀ èyí tó bá lẹ́nu agbègbè tẹ̀ lórí ẹ̀ ọwọ́ àti owó àwọn ẹni rẹ̀ tí wọ́n tún jẹ́ títí fáyọ̀ lọ. ìmọ̀ ahmed rọ̀lọ́rọ̀ wọ́n fi kàlífù jáde látọ̀dọ̀ àbíyèsí níyà alẹ́tìf alẹ́tìf alẹ́tìfì wọ́n ti tẹ̀lé ọmọ náà wọ́n wá mú obìnrin kan wọ́n wá mú bàbá wọn ni alábìnrin tó ń tẹsí náà tó mọ ọ̀rọ̀ wa ni wọn lọ lẹ́nu tó fà nígbà tí wọn mú arábìnrin yìí lọ àlejò náà fi tọ́ ọgbà ọ̀gbàlá ọ̀pàdé wọn ọba ni wọn dá padà ọmọ ọ̀rọ̀ wa lọ rọ́ọ̀dì ọgbà ọ̀gbàlá ọlọ́sọ̀rọ̀ lójú wípé wọn ní àdéhùn yẹn kò lè ṣe àti kọjá sí pọ́nmọ̀ kẹ́kàn tí ò ní wa ọwọ́ àrẹ̀ ní àlè àlè ìwádìí lẹ́ni tọ́jú ọdún ibi àhà alágbèrè láti wáyé ìtumọ̀ nínú sọ́wọ́ alára nìyẹn o ìtumọ̀ nínú yẹn nìyẹn o níbi ẹni iṣẹ́ tí wọ́n ní lọ́lẹ̀ ló kó pa tí wọ́n gbọ́rọ̀ tá nẹ́bí sọ ni ọ̀nàmọ́ àtàlágbà tó máa wọlé ní ìpínlẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ ó ní sọ̀rọ̀ tó ń tà nẹ́bí fi níbi àwọn ẹni kẹta kan bẹ wọn bá tẹ́tẹ́ wọn ní kàkọ́lẹ̀ tí wọ́n ti dà àbí wọ́n ta ìdá àwọn ẹni mẹ́ta ẹni tó sùn tí a fi fi ọmọdé tí ó fi bàlágà lẹ́yìn náà òun náà ni ẹni tí àtẹwò kan bí àtiwìn tó fi dànù. àti ìdí arábìnrin àtiwìn ni wèrè yẹn náà lọ́rọ́ lù lójú ọlọ́dún àwọn kan náà wẹ̀ ẹ̀rí wọ́n wọ́n wá ní àgbà àdìrí ẹ̀mẹ́ta ni wọ́n wọ́n sọ bẹ́ẹ̀ èmi ò ti wá mọ́ ọ wà pàtàkì lóko. ẹ jẹ́ káwọn ẹ̀kọ́ sí àwọn ẹni wọ́n tó ti wáyé náà ní arákùnrin náà wọlé ọ̀rọ̀ náà fún àfẹ́rẹ́ àti ìrọ̀lọ́. wọ́n wá ń sọ̀rọ̀ nípa arákùnrin náà irú bẹ́ẹ̀ náà ti máa ń tọ́jú ọ̀rọ̀ báwọn yẹn ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì tó mọ̀ sọ̀rọ̀ agbègbè lọ́dọ̀ ọdún wáyé èyí ó lówó ní ọjà àlejò rọ̀ àgbà ọ̀sọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ òkun bẹ́ẹ̀ òkun bẹ́ẹ̀ tó ṣe pé mo dẹ́ mọ̀ náà nìyẹn ìkìdá òkun ní gbogbo agbègbè ti ń sè lórí pé mo fẹ́ fi tábà tó wá do lóògùn náà sáni wọn wá lọ sá farakùnrin yẹn wọn sọ kó ṣe kẹfẹ fún àfàwà ẹnà fún abdulaziz rahimahullah umar wali sórí wọtọ wáyé tó bá fẹ́ àwọn olùsọ̀rọ̀ rẹ̀ tó bá já sí pé ọlọpà fa ẹsẹmi ahli hajj ayà ajáde kò ní jẹ kan nínú àwọn ẹgbẹ́ tí Ọlọ́run sọ̀rọ̀ àwọn oníṣẹ́ ayà kàkà yẹn ìyẹn ọ̀rọ̀ ọlọ́run ní àtẹ́jú kàlẹ́bí rẹ̀ ẹ̀ẹ́dùnú ìdá àgùnfà pípọ́n ìdára ẹ̀ẹ́dù ọ̀tà àjàdù. ìgbẹ̀yìn onígbàgbọ́ òdodo pípò kí ìbá wa kúrò ká wa fún yín. ẹ wájọ òfin tuntun rẹ̀ kẹ́ ẹ tó gbé gbèsè lórí ẹ̀. ẹnì tí wọ́n máa ń sọ pé ìṣẹ̀lẹ̀ ayàyà ó ti ṣẹlẹ̀ wọ́n máa ń mẹ́gbàá wá kan nígbà tó ń pè ní àdìkárì olùsirọ káàlì pè ní àná òṣìṣẹ́ Ọlọ́run ìyẹn bàbá ìwà ìríya gbàdúgbà ìsìlámù àníṣọsọlákàlà ìsìlámù ọgbà àníṣọsọlákàlà ìsàkámù Ọlọ́run ti lọ oníṣùtọ oníṣùtọ ọba àwọn ọjọ́ ohun ìsìlámù lọ́wọ́ àti Ọlọ́run zaka tọba tá a tuntun báyìí ọ̀ràn ìlú tí wọn tún wá zaka káàdì ẹ àdìgbò yẹn tó ẹnìyẹrẹ sí orí onífẹ́ anabi sọlọ àtàlà ọmọ òbí ṣégeṣe pé bínú ọlọ́run ti fẹ́ẹ́ dé bá wọn báyìí ọba gbéra nígbè kó lọ bá nẹbi sọlọlọ àtàlà wọn ní arákùnrin kẹta nẹbi rẹ lẹsẹ àárín ọmọ ẹrú gbà pébi tó ń lọ yìí lóṣù náà òbí ṣe ọba sápadà ọba ní òun kó wọn níta ká lórí o kódà wọn fẹ́ pa òun lórí sápadà àdúgbò sálá náà ń pé kọ́ lọ pàdé ká àwọn ènìyàn mú kí wọ́n jẹ wọ́n yá torí wọn ò gbọ́dọ̀ sí ìrìnsẹ́ lẹ́sìn ẹ̀rí láàrin bẹ́ẹ̀ bí ẹni yìí rẹ̀ ti dé tìjọ́tìjọ́ rẹ̀ zakati zakati àwọn kó wọlé àárín rẹ̀ sẹ̀rẹ̀ kẹ́kẹ́ á ọlọ́run bá sọ ayé àkàlẹ̀ bí alẹ́ yóò ti gbàgbọ́ ìjà agbóhùnmá ti kò fi nàgbà dé ọ̀tá báyìí àná dípò fi kàbá wa fún yín lọ́rọ̀ kàbá wa fún wa wá di ọ̀fìn tó tó rẹ̀.

ẹ òkì lẹni tí bá ń ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì lẹ́yìn ẹ bá tó wá sòdodo olókùnkùn láti akọ́wọ́ ọmọ náà tó àti rọ̀tìmọ̀mọ́ ó tọ́ bá já sí kóòtù tọ́ lọ padà wá sọ tọ́ bá sòdodo ajá sí pé ọ̀wà ń àwọn ááyà yìí tọ́lọ̀ ń sọ pé hábì máa ń fi mọ́ṣíṣà ẹ̀rù bínú ni ẹni tí máa ń yọ òkè ẹni àti tí máa ń yẹ òun lẹ́nu mọ̀ṣíṣẹ́ ẹ̀rù bínú bí tí ń rìnrìn òkòkò ajásùkúrò òkòkò ni wọ́n wọ́n á tó ó lẹ̀ tó lu ẹ̀ ọ̀rọ̀ náà lẹ́bi sọ́sọ̀rọ̀ sálá sọ́sọ̀rọ̀ ọ̀lẹ̀ nígboro òkòkò ní ti kéde wọn nira ló fẹ́ ní ọlọ́wọ́ ẹ dákun ti la wá bẹ́ẹ̀ ká fi owó tó tó lágbájá lọ báyìí ayé ti sára ẹ fún yàrá wọn bẹ́ẹ̀ kú wọn yẹn ti padà ọ ó ti ẹ̀rọ olú bóòlù fẹ́ mójú tó bá tẹ̀ àmà rẹ̀ ẹlòmíì látàárọ̀ báyìí yọ wà lórí lágbájá wí jẹ báyìí ọ̀sùn jẹ báyìí ẹ̀gbọ́n tó ń dúró tẹ̀lé ẹ dàbò kí lọ́tẹ̀ wọ̀ pẹ̀lú àlámọ̀ yìí jẹ. ẹ Umar bin Abdulaziz ọwọ́ àtọ̀ fún ẹni ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ní tọ́wọ́ ajáde lọ fẹ́ kápójúkò kan a ó ní ẹmójúkò kan ní aláṣẹ fún mi ní òun irú yìí tí mo ṣe yóò ní sọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi wọ́n ní apàṣẹ àwọn ọ̀nà wọn sọ yìí pé ìjì àtàwọn àjàlá sọ̀rọ̀ àrẹ pẹ̀lú ìmọ̀ àtẹnudò kọ́ gbọ́rọ̀ kọ́ má fara balẹ̀. ó dàbí gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀wẹ́ ẹ̀dẹ́ ìyàwó rẹ̀ bí lọ nìkan àtà ọjà wọ́n lọ fún mi ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ ọjà ni ẹnì kí ó wá yóò gbé wa rẹ̀ ní ọba la ní ọba máa kó lé ní ọba kó lé ní ọbẹ̀rẹ̀ bí ní ejò àmọ̀yẹ́kárí sí ìyẹn máa sílẹ̀. afáàní sọ̀rọ̀ rẹ pẹ̀lú ìkẹ́jú wọ́n torí fáwọn alábáwá wọ́n ní ìkẹ́jú wọ́n máa ń pè ní ọmọ nàdáàna ìyá àbámọ̀ ìkẹ́jú. nítorí pé ẹni tí ń kẹ́jú ẹni tí ń kẹ́jú ẹni yẹn máa sọ̀rọ̀ kó tó ti pé yọ ọmọ òun yọ ọmọ ẹ sì lè fi sọ fún gbọmí ọ̀padà wí o. ẹni tí ń kánjú yóò máa mẹ́sì wá kó tó ní pé yóò gbàgbọ́ yé ẹni tí ń kánjú yóò máa pinnu pé báyìí ní ti ṣe kó tó ní pé yóò wúlò. ẹni kẹ́ni alákọ̀ọ́lẹ́ náà máa ń gbé fẹ́yì ìbọn yòókù kọ́kọ́ ronú kó tó ṣe ẹ̀fọ́ má ti ṣe ibi ẹ̀fọ́ wa ti ṣe ẹni tí bá ń kẹ́jú nìyí á pinnu pé òun ti máa ṣe ní kó tó ní pé á ronú ẹni ẹni yóò ti ké nǹkan kéwù olórí ní ọ̀làgbára wọ́n lè sọ wípé ẹ̀rí àpamọ́ mélòó lẹ́sọ̀ fẹ́ ní jìnnà pẹ̀lú kí nílá fẹ́ sí wọ́n lọ́n fẹ́ sí ni máa tọwọ́ sí gbogbo ẹ̀ ọ̀hún ti àpamọ́ ń fẹ́ sí oníbẹ̀ òun ọ̀hún ọ̀hún nìkan ẹ̀rí kò sí ìlágbára àti nǹkan tó sáré ké nǹkan kéwù bákan náà ẹni nǹkan ni yóò máa yìnyẹn kúndùn fìdánwó ẹnìyẹn o ẹni tí ó mọ̀ rí yóò kẹ́ máa gẹ́gẹ́ sí lágbájá ẹni rẹ ni kódà ó lè tẹ̀lé lọ bí ìyàwó ọlọ́dẹ ẹgbẹ́ ìyàwó yẹn sọ̀kà ẹni ni ẹ àjọ wa ń kírun ni áà ní ìwọ ẹni tí ń kájú ìtẹ́sí rẹ nìyẹn ó tí ó máa bú yẹn kó tó di pé yóò mọ̀ nípa ẹni tí ń tẹ̀lé rẹ ẹni ẹni tí ló yìí bá wà báyìí àbámọ̀ ni ọlọ́dẹ yẹn ọ̀rọ̀ rẹ ó ń bọ̀ wọ́n fi ọlọ́run ọba tó pàṣẹ fi mọ̀tọ́ mi ti hàn ní àdá tá a bá fẹ́ ṣe àwọn ọ̀tá kẹ̀kẹ́ ní ọjọ́ ọ̀tá ìṣòlómi a kò gbọ́dọ̀ fẹ́ a gbọ́dọ̀ fi farabalẹ̀ ọlọ́run yà á yọ ẹgbẹ́ sí náà àwọn ayélujára gbọ́dọ̀ nígbà ọ̀rọ̀ fún mi tẹ̀lé ìlẹ̀ kọ́ńtà bẹ́yà tẹ́ ẹ bá fẹ́ lọ jà lójú ọ̀nà ọlọ́ ẹ fún àrídájú wọ̀lá tẹ̀kúrò lẹ́mọ̀nà àlùkò ìlẹ́kùn ẹni sọ bẹ sọ sọ pé asalamu aleykum ẹni sọ pé lásìlámù mìíràn tó nígbà pẹ̀lú ìwọ yóò gbàgbọ́ ọkùnrin sálámù lásán ni tẹmọtà fún àwọn ọmọ àyà ìjọba tẹmọ àwọn fi wá ẹnìtọjẹ ìkẹta yé fàyín dọgbọ ni mo bá ní kẹfì rọ tọrọ dọgbọ mo ní àwọn ọ̀rọ̀ ọkọ wa kẹsàn ẹ wà láàrin ibi tó ti fi wọn kó yín pátábára ọlọ́run náà ọmọ wà nínú ọlọ́dún wá sí ìdẹ̀ra fún yín torí bẹ́ẹ̀ kọ́ sàrà ìyanu ẹ wá sí òdòdó rẹ tó wí pé fẹ́ ọ ìsìnkú ọ̀dà ní ọjà àgbàdo náà kàbí ọ ọlọ́run ọba ní nípa gbogbo ìlú ẹ má wọn láyà wọ́n lé nìkan máa lọ yọ ọ̀pá ọ̀rọ̀ náà lọ sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan mi jù hẹ́yìn ẹnì kan máa lọ yọ ọ̀pá bọ́wọ́ ọ̀sáàmù fi kà wọ́n yìí jẹ́ kọ́ pa báyìí ẹnì kan máa lọ sí láìlá àìlọ́lá ìyẹn bá ní sọ̀rọ̀ omi lè fóun fi lè má pa ọba ti fẹ́ pa ìgbà wọn sọ́dọ̀ àtẹ̀bí sọ́lọ́wọ́ àtẹ̀lá sáńtàlàyé ìgbésẹ̀ bá rí lọ́wọ́ ẹnì kan máa yọ wá pa bí wọ́n ti báyìí nígbà tó wọ́n mi bá ọba nílá ilaha illallah ń wọ́n mi bá mi yẹn títí lọ́wọ́ mi ẹ́ wọ́n ti láyé láyé láyé tó wí ó fi sọ́ra fún mi òtítọ́ lọ́wọ́ mi ẹ́ ọ̀làgbáyà rẹ̀ ni. kí lọ́wọ́ wa sọ́kọ́ba jọ́ gbìdá ti kẹ̀yà mọ̀ nígbà tí láyé láyé lọ́wọ́ ọba dé obìnrin bí agbọ́dọ̀ sọ ìtọ́tọ́ olódìdé agbègbè rẹ̀ ọlọ́mọba sùpàdé ìhàrà alóńtẹ̀lé wọ̀ fún àwọn onígbàgbọ́ lòlò láti máa tún ọ̀rọ̀ ká kọ́dọ̀ òun lè rí ìyàwó lórí ẹ̀ ẹ̀kẹ́ wo lù láàrin ara lásán fún wa kẹ́ máa ṣe yẹn lábẹ́ wó ẹtí èso lóògùn kẹ́ máa ṣe é nílẹ̀ bọ́ lóògùn gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ sọ́ra ọlọ́run ní lẹ́lẹ́dí náà yẹn kó náà ń tẹ̀lé àdìpá àdìgbà àwọn ẹni tí wọ́n ti fẹ̀ sí kí wọ́n máa sàn ìbàjẹ́ ká láàrin àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ti fẹ́ràn àwọn ènìyàn láwọn máa dáhùn náà ní omi tó ní àwọn ìgbà fẹ́ràn ìyàtí ìtàn ní kí ronú kí wọ́n máa tẹ́ tí wọ́n láyé àtijọ́ ìgbà yára ẹni tó má jẹ agbàgbé irú tẹlẹ yàwó àyíká ọlọ́jà lọ́kùnrin àtà tí wọ́n ti sìn náà táwọn obìnrin ti fi bẹ̀rẹ̀ sí ní ìgbéyìí tí wọ́n ti sìn náà. ọlọ́run ọba sùpáàdà ọ̀tàlá ni ẹbí elérò pé lábúrú bí kò sí fúnre lóore lọ́jọ́ kálukú máa jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. ọ̀dà tí wọ́n bá wá sí ọ̀rọ̀ ká kí ni ìgbésẹ̀ tó yẹ káwa tá a bá dúró déédéé lẹ́nu ìgbésẹ̀ wo lọ yẹ ká mú pẹ̀lú ọ̀rọ̀ káwọn èèyàn ti ká aláwọ̀ sọ́kùnrin mi dẹ́rẹ̀ tí wọ́n bá sọ lábúrú nípa mùsùlùmí agbọ́dọ̀ dábàá dáadáa sí mùsùlùmí rẹ̀. ẹnì kan máa ń bá wa lábúrú kọ́tọ̀ pẹ̀tọ́ ọ̀sìn náà síbẹ̀ yóò nígbà gbọdọ̀ lè sẹ́ni mo kẹ̀kẹ́ rọ́ọ̀ mí nà sọ́ọ̀tì ẹ̀ jìnnà sí pípọ̀ nínú àtàmàdá torí ń dàbà àwòrán yìí torí afáàkì àbámadá ni ẹ̀sẹ̀ ni agbọ́dọ̀ mọ̀ ibẹ̀ lọ afro filimu filimu kamsini ṣé mùsùlùmí lẹ́nu yẹn ẹja dábàá dáadáa. gbogbo yẹn rẹ̀ nígbàgbọ́ sí a sísọmọ ìyá mi ní sáájọ ń kírun kí ni tèmi mi nígbà gbọ́ títí láti fi gbèsè tí ó tí ó ti fi ti wọn dá àmọ́ yẹn òun ló ṣe. bákan náà ìgbésẹ̀ mi òun ní pé ká wá ìtọ́ka olóòkọ ọ̀gbẹ́gbẹ́ àtọ́wá ní pé arákùnrin ìhun tó sọ yìí ó lè kojú ẹ̀ tó o ti mẹ́tí tí ọ̀dà ọkọ̀ tó wí ní èyí ó lẹ́yìn náà ní pé ọ̀nà ìdábúlé bá lo ìwọ̀n táwọn yẹn bá gbé ká òun ní pé aláàlú àtìsá ìkúlẹ̀ máa ń tẹ̀lé àyà. ọmọ àti pé gbogbo tá a bá ti gbọ́ báyìí láàmú àrùn láàrin lọ́la rẹ̀ sọ̀rọ̀. adébísọ̀tò àlọ́sọ́lá olófin tó ká sọ pé ọ̀pàrọ̀ ní èèyàn torí kí ni o torí kí o fún ọmọ mi gbọ́ báyìí ìwé káàkiri yàtọ̀ ìgbọ́dọ̀ táwọn èèyàn máa ń sọ ti irú àwọn èyí náà bá rẹ̀ wáyé ó tó lù ní ọjà tó ní oṣù oyún ní oṣù erékeré kan ní àti gbogbo wọn máa ń pè é ní. wọ́n máa ń pè é lọ́pọ̀ nígboro sẹ́yìn mímọ yìí hàn. irú eléyìí yẹn ó má jà sí gbogbo ohun tá a bá ti gbọ́ láwọn àfikún náà láwọn àfikún ọ̀rọ̀. bákan náà ọ̀rọ̀ tó bá ṣiṣẹ́ ọ̀rọ̀ tó le tọ́pọ̀ bọ́yọ́rọ̀ ọ̀páyà àbọ̀rọ̀ sọjọ́rọ́ tòlú kan ní àgọ́dọ̀ fífi sẹ́ẹ̀lú díẹ̀ táàbì lọ lu àwọn aláṣẹ àbí àwọn onímọ̀ lápẹẹrẹ nínú kí a máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ epo pẹtrol o ti ọmọ náírà lápẹẹrẹ lápẹẹrẹ ni o tí o wá bọ́ ọ̀dà nígbà tẹ́ ti ní kó lọ ní kọ́ máa tẹ̀sẹ̀ lórí wọn làwọn àwọn èèyàn káàkiri èèyàn gbọ́dọ̀ fi rúbi sẹ́yìn kódà ká gbọ́ káwọn èèyàn ti máa rí àkọ́kọ́ náà á lọ fi lo àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ àwọn aláṣẹ aláṣẹ asámẹni tí mójú tọrọ ọhún tó ní ṣe pẹ̀lú ipò ẹ jìkìrò lọ́dọ̀ wọn ìgbìngbọ́ tó rí bẹ́ẹ̀ ṣé ẹ̀fẹ̀ ká wọ́n lè fẹ́ ẹ̀ gbé ká wọ́n ká mẹ́rin nìyẹn nínú àdé òtún tẹlẹ tí ròyìn ní àwọn àwọn ìdàrẹ́ kan bá wọn kọ́ bá wà fáwọn ọmọ ohun tí wọ́n pè ní fíkì olùwájú kí ló jẹ́ fíkì kí ẹ̀ máa sọ̀rọ̀ yìí irú ròyìn Nàìjíríà wọ́n yẹ kí wọ́n dájú kú lónìí lọ́ba yá wọ́n tún ní kò kú lọ́la mọ́. ìyẹn lọ́ máa wí sí má gbàgbé fáwọn tó ń sọ̀rọ̀ ìyẹn àtọ̀mọ́tà bá fẹ́ nu wọn aláìké wọn nu wọn ìyẹn lọ́ máa kẹ́kọ̀ọ́ sí. ìdàrẹ́ mi tọ́ba jí báyìí ní àjọ ìjókòó sí ni wọ́n fi ka pọ́ǹtì àti skẹ́ẹ̀tì yọ máa wò ẹ nígbà tí kiri báyìí wọ́n bàbá jìrà wọn kú wà ó tẹ̀ nílà káyọ̀ rárá tíyẹn ní kuran tó ọmọ ọgbà láti yìí tó ọmọ kuran ní ká láti yìí kò sáà ti gbẹ àwọn èdè onílò ní jẹ ẹ ẹ gbọ́ onígbà àríkàdà tó ń bọ̀ ọ̀rọ̀ yẹn ẹ kílẹ̀ yìí nígbà wọ́n ti àtúntà ọba tó sí òní sí náà ọwọ́ bàbá sọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀dọ́ àtúnà ẹ máa ń lò ẹ àwọn ẹgbẹ́ abábọ́ọ̀lù ń bẹ ẹ gbọ́ yẹn sábà ju bọ́ọ̀lù kiri wọ́n ní ọ̀sán ṣe ẹ wá sọ àfa àwọn ọmọ fíkì tọ́ba sọ̀rọ̀ yìí ìròyìn tí kébèrè gbé wá kébèrè ṣé èèwọ̀ ni lọ́lọ́dọ̀ kébèrè kébèrè ni irọ́ yìí ṣe wọ̀ lọ́dọ̀ tẹ̀ mùsùlùmí kẹrin ni ó gbà pé èèwọ̀ ni rọ́ mùsùlùmí náà ti tún parọ́ lórí ẹsẹ̀ kébèrè lẹ́yìn bá nínú àdìsí mi wọ́n ní àdìsí yìí dàn yín kù ní eléyìí mọ̀ọ́dún wọn ni lẹ́yìn mùsùlùmí sì ló ń lọ owó ti kú parọ́ kada sọ pé kébèrè torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá jọ́rọ̀ sòrò àmọ́rọ̀ ọ̀páyà á kò gbọ́dọ̀ bíbí sẹ̀ lórí ẹ̀ táàbì fi lọ àwọn aláǹtà kọba àfọ̀nkájú bẹ́ẹ̀ lọ tàbí àwọn olùmọ̀ yìí pẹ̀lú ẹ̀yìn àfa wa kínní báyìí làwọn èèyàn táà náà lè máa wí á ẹ má wí lápò lélẹ́yìí o ọjọ́ ẹ wí dáadáa lélẹ́yìí o eléyìí ni àwọn ọ̀gbẹ́sẹ̀ bá lè gbé lẹ́yìn náà yìí pé àbúrò àwọn kínní gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn. tá a bá ní káwa náà gbé kákínní ọ̀gbẹ́yìn rẹ̀ tẹ́ mọ́ ẹ sọ yín kọ́ sẹ́sọ́ kí ló gbé ìwọ tẹ́ sọ yẹn ó di kọ́ máa kó dà nù. ọ̀kan náà ọmọ ọ̀gá wa ọmọ òfin wọn wọ́n ti lówó níbẹ̀ wọn. àwọn ń sọ̀rọ̀ ṣàkà tó kékeré fún ọ àwọn tó ti jẹun lábẹ́ wọn pọ̀ ní nǹkan ìdíjì ni wọ́n ti tún wọn jáka yìí. wọ́n ní ẹ rọ́dà wá ṣé ẹ gbà mo ní kí ló wọ́n rẹ̀ wọ́n rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wí káàkiri lọ́kẹ́ yín ọ̀balẹ̀ sí yẹn tẹ́ ẹ bá wí pé kí ló máa máa kẹ́yìn ọ̀rọ̀ yẹn. ẹ padà sẹ́ni yẹn sẹ́ni tí ò ní ní kíláàsì wọn. látàrí ẹni tó sòrò ẹni sòrò olówó owó tà lónìí ìyẹn ọba káwọ́rọ́ ọba àjẹ níbi tí wọ́n pa kúrò àyè tó lòwò ní kúlò. ẹ̀yin lẹ̀ dẹ́kọ́ ní kíláàsì náà. ewu ti jẹ́ ṣe kíláàsì ọwẹ́ púpọ̀ òun ní pé kéèyàn ṣiṣẹ́ torí kí yẹn fi pàtẹ́ǹtì sórí yẹn àyẹ̀dí ìkíláàsì ni àwùjọ yìí kó bọ́ pọ̀lọpọ̀ lọ́kọ́ kó bọ́ pọ̀lọpọ̀ kọ́dà lẹ́yìn kẹfà tí wọ́n bá sáré béèrè kéwú ní sọ fún ẹ tóun nìkan lọ́mọ ni kí ní kẹfà lè torí ẹ̀kọ́ bá mọ̀ wọn torí bẹ́ẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ dáa fẹ́ máa fọ́ káàkiri ìṣòro yẹn ẹ jẹ́ àwọn pàpàjùlọ táwọn èèyàn bá ń ṣe káwa tí wọ́n ń bẹ́ ìsẹ́yìn ìlú ẹ̀yọ ìkẹ́ ẹ̀gàn ìwíkúwì ní ẹja yọ kúrò ẹjẹ ká tí wọ́n ń bẹ́ torí gbogbo ẹni tó bá ń ṣe láyọ̀ gbọ́dọ̀ máa yẹ pé iná wo máa ti olù náà mọ́ ọmọ lọ. wọ́n bí wọlé rìn níwájú ọlọ́run ní bí ọ̀dà sí lójú. sọ́wọ́n pé àti ní gbàgbà lè ẹ̀yà mọ́ bíbá iná làwọn pé ẹ̀yin wọ́n lè fún ilẹ̀ ọ̀rọ̀ tó padà kárí ayé kárí oko yìí kí ni mo lẹ fẹ́ fẹ́ tẹ̀lé lórí ẹ̀ ẹ òun náà rí táwọn ìyẹn ń rí ní òun náà rí ní kó máa tọ́ ọmọ adé ilé rẹ̀ òun síwájú ọlọ́run ọ̀rọ̀ sùpáàlì ọlọ́run náà yẹ kí omi kọ́wé ilẹ̀ ẹ̀lẹ́dẹ́ ìjọba fi wọ́n àti gbólóhùn ní ìjábọ̀ gbóló àti kí wọ́n fi ìmùkọ́kọ́ ọlọ́ba jẹ́ rere àti kí àti ìmùkọ́kọ́ ọlọ́ba jẹ́ lábúrú ẹni yẹn ó ti gbọdọ̀ tún lẹ́jọ́ ọ̀rọ̀ kálọ̀ ní wọlé àtẹ́kù mọ́ ọ̀lẹ́ ìsàlẹ̀ tàbí ìrìn àìlè. ìmú bá mímọ̀ nípa ẹ̀ má bàa wọn tọ́ pa ẹ̀ torí ìsìnà sẹ́mu à torí etí ìgbọ́rọ̀ wàlí bàtọ̀rọ̀ àti ojú rí rẹ wàlí fò áádà àti ọkàn tá a máa fi wò nǹkan ó lò kò yá ìgbà ká ní àtúntò lọ sí ìyá gbogbo ẹ̀ pátá wọ́n á béèrè kí ló fi gbọ́ kí ló fi rí kí ló fi rò. adébísọ̀ sọ̀rọ̀ àtàlà inú kẹsàn-án ti wa kò ní ẹni kí ló wọ̀ kọ́ ẹ̀ ẹ̀ ìjà sọ̀rọ̀ àbí ọlọ́run wa sùn اللهم اجعلنا من أهل الخير والمعروف والصلاة ولا تجعلنا من أهل الإفك والكذب والافتراء وصلى الله وسلم على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين قوموا إلى صلاتكم رحمه الله تعالى